يا أيها الذين آمنوا ما لكم إذا قيل لكم ما لكم إذا قيل لكم انفروا في سبيل الله تقلتم إلى الأرض أرضيتم بحياة الدنيا من الآخرة فما متاع الحياة الدنيا بالآخرة إلا قليل إلا تنفروا يعذبكم عذابا أليما ويستبدل قوما غيركم ولا تدروه شيئا والله على كل شيء قدير إلا تعذروه فقد نظره الله إذا أخرجه الذين كفروا ثاني اثنين هما بالقارب إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا فأنزل الله سكينته عليه وأيده بجنود لم تروها وجعل كلمة الذين كفروا سبلا وكلمة الله هي العليا والله عزيز حكيم الحمد لله رب العالمين أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم ارحمنا بالقرآن العظيم آمين واجعله لنا إماما ونورا وهدى ورحمة آمين اللهم ذكرنا منه ما نسينا آمين وعلمنا منه ما جهلنا آمين وارزقنا تلاوته آناء الليل وأطراف النهار واجعله لنا حجة يا رب العالمين واجعله لنا حجة يا رب العالمين اتل ما أوحي إليك من الكتاب تقربا إلى الله تعالى بتلاوته وتكشفا ألفاظه وتحفظا لمعانيه فإنه من أفضل الأعمال يتفهم ما قلة القراءة يفضل من المتي وجملة ما في القرآن من الآيات ستة آلاف وستة مئة وستة وستون ألف منها أمر ألف منها نهي ألف منها وعد وألف منها وعيد ألف منها قصص وإخبار وألف منها عبر وأمثال وخمسمائة حلال وحرام ومائة تسبيح ودعاء وستة وستون ناسخ ومأثور وستة وستون ناسخ ومأثور أعوذ بالله من الشيطان الرجيم إنما النسيء زيادة في الكفر يضل به الذين كفروا يحلونه عاما ويحرمونه عاما ليواتئوا عدة ما حرم الله وحلوا ما حرم الله زين لهم سوء أعمالهم والله لا يهدي القوم الكافرين يا أيها الذين آمنوا ما لكم إذا قيل لكم في سبيل الله استقلتم استقلتم إلى الأرض أرضيته بالحياة الدنيا من الآخرة فما متاع الحياة الدنيا في الآخرة إلا قليل لا تنفروا يعذبكم عذابا أليما يستبدل قوما غيركم ولا تضروه شيئا والله كل شيء قدير والله على كل شيء قدير ببابك عبد بنور أيدك مذنبون كثير لك يا جاء يسألك العفو كثير لك يا جاء يسألك العفو أجرني

yá yáfíà lókàlà fún wa. Gbogbo wa agbéra wọn wá síwájú rẹ̀ ọ̀rọ̀ ọba àti ìgbé wa lánàá náà ni. Ẹnu ọ̀nà rẹ̀ láwa ọlọ́run. Mi ní ọbẹ̀ ìdí ìkámọ́dì ní ìbọn. Ẹlẹ́sẹ̀ ni wá, ṣùgbọ́n kan wá balẹ̀ pọ̀ máa ń darí ẹ̀sẹ̀ jin ewú ẹ. Kàfíìrù lè kọ́ tó. Tí ọba jẹ́ bẹ́ẹ̀, àtẹnu ọ̀nà rẹ̀ dé. Tọ́ra àdá akófẹ́sẹ̀ ṣùgbọ́n kan wá balẹ̀ pé bí a bá ti gbé ọ ọmọ ń gbọ́. bíbá bí kàbí dùn mí ọ̀bẹ ìdí káwọn dín nìbọn kàbí rúlé kọ̀dọ̀ yá ajá yàtọ̀ àlùkálà fún wa. gbogbo wa la ru ẹsẹ̀ wá wá bá adé sẹ́nu ọ̀nà rẹ̀ ọlọ́run. kàbí rúlé kọ̀dọ̀ yá ajá yàtọ̀ àlùkálà fún wa. kò tá a wá ń béèrè. dúwẹ̀dẹ̀ àánú rẹ ọlọ́run lọ ọlọ́run ṣàánú wa. ní kọ́dí àti ìtúkàtà ìbá. àjíríná kọ́dí àti ìtúkàtà ìbá. kọ́dí àti ìtúkàtà ìbá káfárì tó lè máa ṣe ìfún kátàrí tó lè máa fi tó máa jí ìtúkà àríwá. ọ̀dọ̀ ẹ̀ la sáwá ọ̀dọ̀ ẹ̀ la rí sáwá. àjírí náà. àbíta ló lè gbà wá lẹ́yìn ọlọ́run kò sí ìwọ náà àjírí náà báyìí náà kọ́dé àtàrí tó kátà ìbá. àjírí ní ní kọ́dé àtẹ ìtúkàtà ìbá. Ajìrì ní ìfàyín ní kọ́dé àtẹ ìtúkàtà ìbá. Kàtàrí tó lè máa sìn. Kàtàrí tó lè máa sìn. Tó máa jí tó kárí bá. Kàtàrí tó lè máa sìn. Tó máa jí tó kárí bá. Ọlọ́run a fún ọ látara orí rẹ lórí wa. ó tún yọ̀ǹda ìjókòó tòní oníkárí ijó kìí sagbára wa àánú rẹ mi bá a ti wá ń yìí náà la fi ń gbé ọ à ń lò ní àtẹ̀gùn lọ rẹ gbogbo sẹ́ni kọ̀ọ̀kan wá ń fẹ́ lóore mọ́sálá yìí fún wa. mi ìbáyìí mi kẹta ìbá. kàtí kàtàrí tó lè máa sí ìtọ̀mọ̀jì tó ká àríbá. Ìfẹ́ ọlọ́run ọlọ́run kọ́ máa bá síwájú ẹ̀dá ànábì wa Muhammad. Sallallahu alaihi wa sallam. Ẹ̀yin àsàlátù wa, abẹ́lọ́run fún àwọn tí àtàrà wọn rí dáadáa jẹ́jẹ́ pìlẹ̀. Inú orin tí àwọn ọmọ akéwì máa ń kí àfa wa torí gbogbo kì í jẹun bá fà wá àfa wa lónìí. wọn ní wà láwọlá orúkọ ṣájárì ilẹ̀ àrùbí sábìtà. wà láwọlá orúkọ ṣájárì ìpínlẹ̀ àrùbí sábìtà ewé ní bẹ lára níta fi ń bọ̀ wọn kí ni bẹ́ẹ̀ bàbá dé máa wí. wọ́lá wúlá ẹ̀sìn láti bọ̀ wọn kankan. rúkú ṣẹ́jẹ̀rì ìfìlẹ̀ àrùn ti sábìtà. لكان ثمار الشجر دار الملامة. Bí ọba tí ọlá pé gbòǹgbò igi, ó dúró dáa nílẹ̀. Sábìtà. لكان لكان ثمار الشجر دار الملامة bó lè yóò ṣe wá rí èso orí igi tí ó wì péso yìí pán ó ṣe é jẹ bá a bá jẹ yóò dùn gbogbo kí lọ́dà. لكان ثمار الشجر دار الملامة. bí gbogbo ogi ọba dá ní ẹnìkan ò ní rẹ́sọ̀ orí ẹ̀ kó pòun rí nǹkan àníkà fún kankan èébú láàmà láàmà tì sí èso pé lè sórí kìsì àárín á gbogbo gbòdò ọ̀dà. wàláwọlá àrùkù sọjárì. àtàfà wa àwọn ní ẹ dá. àwọn ní kò gbó igi wa. làkàna ti máa wò. sọjá. dáhùn màlámàtì ọlọ́run bá kí àfa ọ. àmínà. àánú rẹ fún wa. gbogbo àwọn tí wọ́n tún jẹ́ ọmọ wọn tí wọ́n jẹ́ àfa fún wa ìsọ rẹ máa bá ní fi sọ wọn. àmín. láti tó béèrè ọlọ́run. wá náà fún ẹni tó máa dáàbò ẹ̀bù. lọ wá lo àwa náà ní rí iṣẹ́ sójú ọ̀nà lọ àfa wa jẹ́ ń lo gbòòsẹ̀mí ayé wọn. wọ́n fi jẹ́rìí iṣẹ́ fún ọlọ́run mọ́sálá ìlàwà náà fún ẹ̀sìn ẹ̀ wọ́n ti wá nírí iṣẹ́ ẹ̀sìn. ibi a ti sinmi lánàá ó níbi ọlọ́run tí ń sọ̀rọ̀ sí àwọn ọ̀sẹ̀ bọ́ ṣe ní bá bọ̀ lẹ́yìn ó ń sọ̀rọ̀ bí wọ́n ṣe máa ń ka oṣù. ọlọ́ni iná ìdáta ṣòwúrí ìdá láàyè. iná ìdáta ṣòwúrí ìdá láàyè iná aṣàràṣàrà. oṣù méjìlá ní bẹ lọ́dọ̀ ọlọ́run torí nígbà àwọn kèfèrí ìka tẹ́lẹ̀ ìlọ́máyà ìsọ̀kalẹ̀ báwọn bá fẹ́ kà á wọ́n kó oṣù méjìlá wọ́n tó fi jọ́mọ̀ ẹ̀dógún lé. ọlọ́run wá fi sọ fún wa pé iná ìdáta ṣòwúrí ìdá láàyè. اثنا عشرا اثنا عشر شهرا اثنا عشر شهرا méjìlá ni kò léjọ́ mẹ́ẹ̀ẹ́dógún rárá tẹ́ ẹ fi ń lè fi ìdíjáde láàyè bó ti wà nínú ibi tá a kọ́ gbogbo ọ̀ràn sí. Yàwó máa kọ́ láwọn lè máa fún oṣù nìyẹn, yàwó máa kà lákàwọ́ sàmà wá sí wẹ̀lẹ̀ àrùbọ̀. Láti jọ àti dá sọ́mà àti ilé, iṣẹ́ ọwọ́ ọ̀tí ní lọ́jọ́ mẹ́ẹ̀ẹ́dógún tẹ̀ fi lé. iná àrùbá àdùhùrù mu. oṣù mẹ́rin ti wà ń bẹ̀ tẹ́ ẹ gbọ́dọ̀ jagun òun náà lóṣù rọ́jàbù dole lòlẹ̀kìjà muharram. dáálíkà dínú líkọ̀ yìí ọlọ́run lẹ́sìn tó dúró tọ́nu òkà tó dáánù àti túlẹ̀ ò lánàá. Fàlẹ́ àtẹ́dìlì mu fi hinna bùsàkún. Ẹ gbọ́dọ̀ yín nínú ẹ̀. Ìlà fi tún wípé tọ́ ọ bá tún fi oṣù mẹ́rin èèwọ̀ tó ṣáájú ajẹ́pẹ́ látàzílì mú bẹ̀rùn lúlú mú bẹ̀rùn áṣù ni ajẹ́pẹ́ kọ́tìlù ni ẹ gbọ́dọ̀ para yín nínú ẹ̀ ó sì tún máa bàlá àtàbílì mú bí hinna bùtẹ́kùn. ajẹ́pẹ́ lọ bá mi ní àrùbá àtún. àrùbá àtún. oròmù ajẹ́kọ̀sù mẹ́rin ni lọ bá gúlùmọ̀ aṣù ní ìyẹn fọ́tí. bàbá ti wọ́ ọ lè túmọ̀ àbòsí ibẹ̀ sí áàmù pé gbogbo òun àbòsí ni. àjẹpẹ́ bí náà ń bẹ̀ yẹn gbogbo oṣù méjèèjìlá. ìgbìmọ̀ ṣáárá. oṣù méjèèjìlá lẹ gbọ́dọ̀ fi ṣàkóso. mú bí nà bó ọlọ́run lẹ gbọ́dọ̀ ṣàkóso síra ibi tí ìwúlẹ̀ kọ́ máa ń bẹ̀. ọkọ tìlú ni mùsùlùmí kì í nà ọlọ́run ní كافتا ليدنك كسنوا كما يقاتلونكم كافة ترى من ليدنك سنوني Wàlámọ̀ ànàlọ́ àmàlẹ́mọ́ tàbí. Ọlọ́run lẹ́yìn àwọn olùpáyọ̀ ọlọ́run la wà. Ọlọ́run wá ń bá lọ́kẹ̀ ìdákẹ́ lórí ọ̀rọ̀ oṣù ìlò fi tẹ̀lé pé nàmà nàbí. kẹ́ ẹ máa tún nà síwù kẹ́ ẹ ka òǹkà lọ tó bá pé méjìlá kẹ́ ẹ tún kọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún lé síyáàdà tó ń fi lè kó forí yìí àlékún tẹ́ ẹ ti nù jẹ́kẹ̀fẹ̀rí yín fi kún ni. torí oṣù ìdìnnà aṣẹ́ra ṣàrá méjìlá ni ìyá òun máa kọ́ lápá. ọlọ́kọ̀ sàmáwá ti wọlé ọ̀nà.

ní fi máa pe ìbáhùn nígbà nàìjíríà. iná máa ń nà sí òun. títí torí wípé wọ́n fi kún ọ̀fọ̀jọ́ kún oṣù lọ́lọ́run fi ní iná máa ń nà sí òun. àfikún tẹ́ ẹ fi kún oṣù méjìlá tẹ́ ẹ fi jọ́ mẹ́ẹ̀ẹ́dógún lé. yáàdà tó ń fìlì kúfúrì. àlékún ọ̀wọ̀ yín nípa ìṣèkèbèrè sọ́lọ́run ni. Yòdọ́lù bí ìlàdínà kàfàrú. Ọlọ́lá ẹ̀fẹ́ máa fi sọ àwọn akẹ́ ẹ̀fẹ́ máa àfihàn fi sọ àwọn akẹ́fẹ́ nínú ni. Nítorí kí ni ìlú náà wà máa nínú oṣù ta àfikún tí a fi kún yẹn. Ìdí ẹ̀fẹ́ fi ṣe ni pé tí bá lé. Ìlú náà wà máa àwọn àwọn oṣù ta tọ́ba dọ̀dún tí ń bọ̀ wọ́n tún sùn tí ò fi ní sí oṣù èèwọ̀ má. wọ́n yóò á rí ìwọ̀n ọlọ́run ní bí wọ́n fẹ́ ṣe ni pé lílù wá ti wú wọ́n fẹ́ fi wá fákọ̀ ìmọ̀ọ́nà mú wá fákọ̀ wọ́n fẹ́ kó lè bá a tẹnu rẹ́gí pẹ̀lú oṣù oṣù tọ́lọ́run ṣe lé wọ̀ wọn ọmọ jagun kọ́mọ́jọ ọ lè má. lèyí wá sí o. o ní ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún ìdáta rárá mà lọ wò àlẹ́ yìí. kó lè ṣe kó lè bá a ṣe rẹ́gí pẹ̀lú òǹkà ọjọ́ tọ́lọ́run fi ní wọ́n ọmọ jagun. wọ́n wá fi sọ tọ́lọ́run ṣe lé wọ́n fi sọdẹ̀tọ́ wọ́n fi sogun di ẹ̀tọ́ lásìkò yẹn. Zúyìnà làwọn tó wà mẹ́lẹ̀hìn. Ọlọ́run láwọ̀ la ṣe iṣẹ́ burú wọn lọ́sọ̀ọ́. Èṣù ṣe ká wọn. Wọ́n sì ṣe bẹ́ẹ̀. Òun ló pé ájì tí Abubakar ṣe radiyallahu anhu. Ṣáájú àjẹsìlì wàdà. ṣáájì kan ṣáájú àjẹsìlì Dèédé ájì rẹ̀ ọbọ̀ sínú oṣù Dọ̀lẹ́kẹ́dà. Tọ̀rọ̀jọ́ mẹ́ẹ̀ẹ́dógún tí wọ́n fi lé ń gbà kẹfìrí ti ń bọ̀. ọ̀jẹ́ kájìrì ọ̀bọ sásìkò àjìmá inú oṣù zèlè káídà òun lọ bọ́ sí ọdún tó wá tẹ̀lé tí wọ́n ṣe àjátìlẹ̀wàdà ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún yẹn ti lọ fọ́ọ̀lù sínú oṣù zèlè ó ti lọ sínú oṣù kínní oṣù òun má sọ wípé náà ló wà náà àdìsí nígbà ájì tí ọ̀bọ́ sínú oṣù zèlè hijja ló fi sọ́nù ọ̀rọ̀ pé iná zamana ìgbà ìgbà kọ́dí sàdára ó ti yí ó yí ká háyéhàtì yìí padà sínú òṣèṣì ẹ̀ ó ti yí padà sínú òṣèṣì ẹ̀ kíni sèse ẹni yàwó máa kálákà sàmáwá. yàwó máa kálákà sàmáwá ti wẹ̀lẹ̀ àwọn. yẹn ni kó ti bójú ọjọ́ ó ti ṣe déédé bọ́lọ́hún ṣe pè ní méjìlá tí ò lé lọ́jọ́ tọ́lọ́hún dá sánmà àtìlẹ̀ sọ̀rọ̀ bá dìde o ó ń túmọ̀ kí ni ó ń túmọ̀ àyà iná ìdáta sùúrù ìdá. tóbi jẹ́ pálí kùránì ṣe sẹ́yìn ọkàn pé mo lè tú ọkàn pé ọmọ tú. ó ní fún àtẹ̀dọ̀ bẹ́ẹ̀ ọ̀bá mọ̀ fún àtẹ̀dọ̀ ẹ̀ ọkàn máa gbórí àlá rálá lọ́mọ yí kiri. òní máa tí ń ọ ga ọkà máa tó geere lọ́pọ̀ òtú alukuran olànà bìbí sàdísì yẹn tọ́lájì tiẹ̀ ṣe déédéé kí ni lòlẹ̀ ẹ̀jà lóbìnrin náà zamana kọ́ni sàdáà ha yóò máa kálá kan sàmáwá ti wà lọ́rùn. Zuyina lahum tu'amalihim. Ọlọ́lọ́wọ́ ọlọ́run zuyina lahum amaluhum. Zuyina lahum tu'amalihim. Aha àjọba àjẹmí ọlọ́run ti wúlò sùúrù sùúrù àmà jẹ́ náà ìbìlẹ̀ fáyé. Tọ́ba lè jẹ́ zuyina lahum amaluhum bí ọmọ jẹ́ kọ̀ọ̀lù jẹ́ àmàlì. Òní ọmọ jẹ́ náà ìbò fáyé. Sùmọ́ sùúrù ni náà ìbò ń bì. Wọ́n wà mọ̀dọ́ àmàlì yá àmà jẹ́ mọ̀dọ́ fìlè. Zóyínà làwọn Ọlọ́run ní wọ́n ṣe ṣẹ̀rípẹ́lọ́ ọ̀yà Yèbá ìjọ ọ̀dà kú lọ́dọ̀ ẹ̀. Ọlọ́run ní wọ́n ṣe. Ah, ló fi jẹ́ pé tọ́ bá ń náà wù lọ, wọ́n sọ àwọn ìlàlú ìlàlú tẹ̀síbìr. Àyíká ń ṣàdédé Mùsùlùmí wá ní Mùsọ́gà, ọmọ ní àsìbà, ọmọ nídìí. ìyá máa ṣe ń gbà máa ń gbà mí ìlì tààrí afẹ́ gbé nǹkan tóbi ìtọ́ tí ọjọ́ pé tá a bá jẹ́ ọ̀mà yóò fìyẹ́ lójú ẹ̀ á wà mú wa ní màjúwùn màjúwùn ló mọ̀ fẹ́ sọ á mú wa ní màjúwùn á mú wa ní ohun tí ọ̀mà kó lè tóbi lójú ẹ̀. Zòyìnà làwọn sùúwà máa. Eléwọ̀n ọlọ́run ó fi ti àìdákò lọ́dọ̀ ẹ̀ ni kò sí ẹ̀kúrẹ́ tí ń ṣe ju ọlọ́run náà lọ ọlọ́run ni wọ́n ṣe lọ́sọ̀ọ́ ta lọ́wọ́ ṣe lọ́sọ̀ọ́ kò sọ pé a ṣe ní ọ̀ṣọ́ kò fẹ́ pé àìdá mára rẹ̀. wọ́n ṣe aburú ọwọ́ wọn lọ́sọ̀ọ́ fún wa ta lọ́wọ́ ṣe ọlọ́run náà ni ọlọ́run ni wọ́n ṣe aburú iṣẹ́ wọn wọ́n ṣe lọ́sọ̀ọ́ fún wa. wàlláhùn ọ̀la yà kọ́ ọ̀rọ̀ mẹ́lẹ̀ ọlọ́láwọ̀ ọlọ́run láyà àdúlé káwọn máa káfìrí àyítọ́ ìyọ̀dọ́lù ó lè pé ìyàdílù kìlá mẹ́ta lọ́wọ́ mẹ́ ẹlòmíín sì ké ní yùdílù ẹ̀pọ̀ títí mẹ́ta bá yùdọ́lù yàdílù tàbí yùdílù. sọ́díé gbogbo ẹ̀ náà túmọ̀ kan náà ní tú. ọlọ́ọ̀ni wà láwò láàyè adélè káwọn ka fèrè ọlọ́ọ̀láwọ̀ ọlọ́wọ̀n àní fi kẹfìrí àní fi wọ́n mánà so. Yà á yọ aládìní àmàlà. Ọlọ́ọ̀ni mọ̀ gbàgbọ́. mẹ́lẹ̀ kún mi dá. ká má gbàgbé a ti sọ fún akébi ọlọ́run bá ti ń kó olùgbàgbọ́ òdodo ọfẹ́ gbẹ́ wùlẹ̀ lónìí nínú kó gbé asìn kankan tàbí kó gbé amọ̀sìn kankan. yá ìmáàmúrú yáàmúrú bìí àwòdáyó yẹnà àníw. gbogbo ẹ bá ti rí tí ọba ti rí ẹyin tẹ ẹ gbàgbọ́ yà sọ́sọ́ kùtù ẹ dáadáa. iṣẹ́ ń bọ̀ nù. yáà ayọ̀ aládìínà àmàlú. ọlọ́run ní mo pẹ̀lú tẹ ẹlẹ́gbọ́n ọlọ́run gbọ́. màálà kún mi. ọlọ́run ní kí ló ṣe yín kí ló dé. ìdákìlà làkùn mú fìrú fi sabilillah. bí wọ́n bá ń sọ fún yín wípé ewu fìrú fi sabilillah. ọlọ́run sọ̀rọ̀ àwọn àfáà mi gbà wípé lẹ́yìn ogun fátìmù màkàtà ọ̀la àyà yẹn sọ̀kalẹ̀ torí wàhálà ẹ̀ pọ̀ wọ́n wá ń lọ bá gasiwatu tabuk lẹ́yìn fatu makata náà lọ ja gasiwatu tabuk àrínú àwọn àfáà tí wọ́n gbà wípé ogun tabuk lọ́lọ́run ń bá wí bì ní bá wípé kí ló ṣe yín tí wọ́n tún ń pàṣẹ fún nítorí pé dààmú pọ̀lú fatu maka àwọn anìkẹ́ tún lọ jagun tabuk sáà tún. sáà kọ́lé tún mi lálẹ́ àrùdì. tẹ́ ẹ fi wá ń go jìgìjìgì nílẹ̀. bẹ́ẹ̀ dìde gírí. ọ̀rọ̀ ní tòmìnira. kí ló dé tára yín fi wúwo nílẹ̀ tẹ́ẹ̀ fi lè dìde. àwọn míín sì gbà wípé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tó wà nù táùbà tó jẹ mógún lórí tàbùkì. àjẹpẹ́tọ́lọ́ ń bá tún bá wọn wí bì wípé kí ló dé tẹ̀ yàrá tó dẹ̀ jẹ́ pé lórí ogun tàbùkì ni àjẹpógun tó ń pè wọ́n lọ́ọ́bẹ̀ ogun róòmù ni. toró òun lọ́sẹ̀lẹ̀ lẹ́yìn tàbó. Sáàkọ́lé tún mi lálẹ́ ọ̀dì. Kí ló ṣe yín tẹ́ ẹ fi ń gbó jìgìjìgì nílẹ̀? Ọ̀rọ̀ dín tún mi láàárọ̀ ti dúníyà mi nílẹ̀ àfihàn. Kí ló ṣe yín tẹ́ ẹ yọnu sí oore ayé? Nílẹ̀ àfihàn. Ju ti àlìkìyàmà lọ. Fàmà màtá olè àyà ti dúníyà mi láàfihàn sí. Ilá kọ̀ ni. Ọlọ́run ní gbogbo ìgbádùn tẹ̀ ń gbá láyé. Tẹ́ ẹ bá fi wọn tọ̀run tá a ní ẹ ṣiṣẹ́ fún tẹ́ ń kálẹ̀ yìí ìlà kọ̀ ni. Díẹ̀ nígbádùn ayé tẹ̀ ń gbá yìí. Ẹ bá sọ fún wa pé aláàyè tọ́ kẹ́yìn lọ́dọ̀ ẹni tí ó wà lìjẹ́nà kẹ́yìn tọ́wọ̀ kẹ́yìn bá a bá wo ọba ayé tí ń gbádùn tàbáwọn ààrẹ ayé ọgọ́rùn-ún ẹ̀sà wọn ẹ wá pa gbogbo ilé ìgbádùn wọn pọ̀ ìtí ọmọ fún wa kèdí ìtọ́ ààyè tọ̀ wẹ́yìn nínú ààyè tí bẹ láti jáná ọlọ. Ọlọ́run já wọ ni. Bílẹ̀ àṣírọ́tì ìlà kọ̀dí. Ọlọ́run ní díẹ̀ ni gbàdùn tẹ́ ẹ̀ ní láyé tí ń jọ yín lójú tẹ́ ẹ̀ fi lè sin lọ́rùn ọlọ́run títí ní tẹ́ bá lè rálì jẹ́ náà wọ̀ ọlọ́jà wọ̀. ìlà dábìrù. ọlọ́run ní akànfẹ́ afẹ́ soríire lára láàní ẹ̀ lọ́jà ni. tẹ́bẹ̀ bá wá jagun àní márùn-ún ti wà bẹ́sì ni. ìlà dábìrù. ọlọ́run ní bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ní dìde lọ jagun. yóò á dìbẹ̀ kó ń mà dá abáná àlè yín mọ́. bá níyà fi jẹ yín nínú ilé tẹ̀ wá nǹkan á fìyà ẹlẹ́tẹ̀ẹ́ lérò jẹ yín àbí yòókù ogun kẹfẹ́ rù bẹ́ẹ̀ bá kọ̀ bẹ́ẹ̀ bá lẹ̀ lọ báwo ọlọ́run bá fẹ́ fi ìyá ọwọ́ wa jẹ yín. ọlọ́run ni adá abálẹ̀ àlìmà ìyẹlẹ ti léru á fi jẹ yín. wàyà sàbẹ̀dẹ̀ lọ́kọ́ máa ń gbọ́ ẹ̀rọ kan. ọlọ́run ní àwa pààrọ̀ yín á máa ń èèyàn míì wá pé kí wọ́n lọ rẹ̀ síwájú. ọmọ ń ẹ̀rọ kan. tí ò ní jẹ́ yín wàlá tálùrù òṣè á. àìlọ jagun yìí ò kó sùdá kankan bá wọ ọlọ́run bí kí wúlò ọmọ. ọlọ́run wàlá kò lè ṣe é kọ́ni. ọlọ́run ní kí la pa àmì ọ̀ka ebi mo kàn fẹ́ fi kẹ́hìn lè gbalada ni. tí mo bá fẹ́ pa àwọn kèfèrí jẹ́ńjẹ́ń gbogbo tẹ̀sí mi rẹ kí la pa àmì ọ̀ka. níjọ́ mo fẹ́ pa àwọn abúrà jọ́ọ̀sẹ́nì kankan tí ó lè jàjàgbara fẹ́ sìn sáà pa wọn rẹ̀.

Rọ̀bíkà yìí, táwọn ọmọ ogun èmi ọlọ́run àfẹ́mi náà nìkan. Kò sí tí ilé ìrántí ẹ tí mo bá fẹ́ parun. Nígbà apá ànábì ọ̀ká wàlídìí ọmọ mùgàbí àti ọmọ ebi ọ̀fàlà ni ọ wọlé sí lẹ́sẹ̀. a ní wàháyà tó ń kọsọrọ aniwu a tó rọkọtọ igbe tẹni tẹjú olóró sọ igbe tí ó ké tí ẹ kéré sí igbe tí ọmọ ké ṣé wàá lọ sí lóye bá wà ọ̀kan tóun náà ń ti ń dàná bì láàmú dúdú afẹ́ mu ebónú wọn kíyàwó òun ọbọ̀ ni omi láti mú lọ́jọ́ tá a mọ̀ ọ́ omi tó mu náà ni ọmọ mu ó máa bọ́kẹ́ tó tún béèrè abọ́kejì ọmọ tún lọ ìyàwó tún lọ bù ú àdẹ́pẹ́ àgbẹ̀ kí ẹ̀kíní ti lẹ́gbẹ̀ẹ́ omi fẹ̀yìn tàgbà ló mu kú wọ́n mu lọ dí àgbà omi ni ó mu tẹ̀ kú èèyàn gbọ́dọ̀ tẹ́ gbogbo tọ́ mọ́gbógun ti ọ̀rọ̀ ọlọ́run ni mọ́gbógun tọ́lọ́run tí bá kàn ń wọ̀ ń wọ ni àlàáfù lè ṣe é. òṣìṣẹ́ pé ọ̀ká ọ̀kan náà a márùn ní báwọn tẹ́ gbógun tànábì olàfà àbúṣẹ́rì fi bẹ̀rẹ̀ onífàdáhà oníhàmúsà tún kúlòhùn sí bóbí dàáyìn wàrọ̀mọ́mí ní àníwá ìdùnnúdù rọ́máwò ó ní fàdáhà àlà aswada bunu àmà màyìtì bí àhàyáwò onífàdà ha ebi ọmọ abá atúwàdà àbúlọ abúdín yàgò sìn atúwàdà ninu àwọn ọ̀tá ni ó ní àmà bí àmà màyìtì bí àhàyáwò ìtọ́lọ́run fi ṣèjìyà jẹ ojú ẹ̀ lọ́lọ́run lóore àyáwù àyèlọ́wà mọ̀yídìbìyí ojú sì fọ ojú kú ṣáájú ẹ̀. ọlọ́run kojú ọ kó fọ́ tòun tó kú mọ́. ó ní wà á lálẹ́ àrísì àrísì wà á lálẹ́ àrísì àti àtàtàmì kọ́sọ̀rọ̀ fìyà ni wà àyà yà tó ń rọ́ pé tọ́wù. ó ní àárífì nínú àwọn ọ̀tẹ́ ní àárífì wà ìtọ́lọ́hún ṣe fóun ní òun náà ní àṣẹ àtàṣàmì ọ̀yẹ́yẹ́ ọ̀fà lọ́lọ́run ni ó wọlé sí lẹ́sẹ̀ kọ́ sọ̀rọ̀ tí a ní òun àyà tó ń rọ́kítọ́ ó kéré ìgbé tó ké lọ́run ẹni tí àyẹ̀tò rọ̀kítọ́ ọ̀hún àyà èdò rọ̀kítọ́ ẹni tó sọ igbe tí ó ké lọ́ọ̀rùn igbe tí àrísùké ojú tiẹ̀ lọ. ọkà mara rò kí la tá a bá débẹ̀ ni pé wà máa ń yà alámùdùnú dàrọ̀ bíkà. ọ̀sẹ̀ nígbà tí àbútọ́líbù tó wálẹ̀ kan ń bẹ́ẹ̀ ti rọ̀ bá ń ìwà bẹ̀bẹ̀ fún kẹ́ ẹ má wà á wò. àwọn arákùnmí wa ti ń bẹ lọ́dọ̀ yín lèmi wá gbà. Ah, ọlọ́run ní wọ lọ́jọ́ wá sí. àwọn ó sì rán ọmọ ogun mi. wàá rí sálà àléhìn tọ́yà náà. ọlọ́run sì rẹ̀ yẹ alápá nẹ̀dẹ̀ sí ẹ́. ó kù díẹ̀ tí wọ́n dé ká bá lọ́lọ́ ní ẹ máa tàbí ní ìhìn. ìyá mi ti jẹ́.

tẹ ẹ bá lẹ́yìn ní ìrànṣẹ́ ọtúnfẹ́ sún wa sẹ́yìn wà ń bẹ̀. lọ́jọ́ táwọn àkèrè rí kó jọ sínú ilé ẹ̀ jẹ́ láwọn ọ̀pá bó ṣe jáde láàrin wọn tí wọn fi rí pa tẹ́sẹ̀ sí i. wàjà ní ẹ̀yìn. jìnnà tẹ́lẹ̀ wọn dọ̀la. ọlọ́run níbẹ̀ bá pọ̀ tẹ́lẹ̀ ní òjíṣẹ́ mi ṣe bàbá jìnnà sọ̀rọ̀ òun lọ́ọ̀rù. ni mo ẹ̀kú sí Ìgbà àkàràjà wo lábí iná kẹfàrú? Níjọ́ tí àwọn kèfèrí lé tọ́jáde lé sáání àjùmọ̀ tí ò rí ju ẹ̀kejì ẹ lọ. Ìgbà mú Bákírì. Ibi ò máa bèlè gáárì. Abákírì ò lágbára kankan, wọ́n tún sáwọnú kòtò rà. Ọlọ́run ní wà ń bẹ̀ ǹjọ́ náà. Ibi yàkú lulí sọ ibì. Tí Abubakar wá ń wà wọn kèfèrí lókè, tí wọ́n débi kòtò tí wọ́n ń wò wọ́n ẹ̀rù wa ń bà. yàkúlù lè sọ ibi láti hazan. anábì ní wọ abubakar fọkẹ́ balẹ̀. inna Allaha ma'ana. ẹni atóniránṣẹ́ dúró tì òun lọ́rọ̀ wa ọlọ́run ń bẹ pẹ̀lú wa. Fàánzàlálàhù sàkínàtàwù àléyìn. Ṣé bá wà lásọ̀fàyà balẹ̀ lásọ̀kalẹ̀ fún? Gbé ọmọ bẹ̀rù. Àwọn tí ń bẹ lókè jẹ́ ń wò ní wò rí. Wà yẹ́dẹ̀rú bì jù lórí ìṣẹ̀lẹ̀ wa. Ẹ bá náà ni ọ̀jẹ́ kí gbogbo ẹni tí ń wọ̀ ń wo kó fún òfin rí ọ. Olọ́pàá máa ṣe tó òfin mọ́. Wà yẹ́dẹ̀rú bì jù lórí ìṣẹ̀lẹ̀ wa. Òun náà jẹ́ wọ́n rí ọ gbèsè. Ọlọ́lọ́wà la sọ̀kọ̀ àyàbálẹ̀ wa. Asọ̀kalẹ̀ fún jìṣẹ́ wa. Fánábì wàáyédè òbèjúlódé làmtà. ọlọ́ọ̀ni jọ́nà àti ọ̀sẹ́ nìkan ebe a ka m fi ìkẹ́ ẹ lọ jagun payín lẹ́ni ìyáàdì náà wò ọlọ́run láàtú fún. ayédè o ìjùnú dé lámútàrọ̀ òhe. lámútàrọ̀ fún àwọn ọmọ ogun tẹ́yìn òrí ọlọ́run la ọba jagun ẹ lọ jagun. njọjọ ọsẹ yìí bá àfàwọn ọmọ ogun tẹ̀yìn òní afurasẹ ti amalẹka. wàjà àlàkálì màdàládì nà káfàrú súnfúnlẹ. ọlọ́ni jọ́nà àbí kẹfẹ́rì ti pọ̀ tó pẹ̀lú ohun wa aníkó asọ́dilẹ̀ aṣọ ohun wọn dilẹ̀. yàrá àlàkálì màdàládì nà káfàrú súnfúnlá. aníkó ohun wọn wálẹ̀ so. wàkálì màdàládì àmọ̀ padà bẹ̀rẹ̀ la pẹ̀lú bọ̀lù. ohun àwọn ohun òní ọlọ́run ló wà lókè. wọ́n lọ wò azizu ní akin. alihamudulilayi rọ̀bìnrin àlẹ́. adúpẹ́ arúgbó ara ààyè tètò ní. amarójú ara ààyè gbọ́tò ní. yá rójú kàrà ààyè ojú kàáyé gbọ́dọ̀lá. Mo kí tàbí mo wá ìlúbìnrin ní mi wá jẹ̀mọ́rọ́ kí láwù. Bẹ́ẹ̀ni àtàbà tó lè kúrò nílà àìsí nábì. Àríṣàrí kaná